ó ga ọ́ ọ̀rọ̀ àwọn Nigerian government yìí àti NNPC jẹ́ nǹkan kínní iná tí mo tún rí ní ìgboro where is my charger sef where is my stand I need a stand in this room I need stand I need my kí n yẹ òun ṣe é ṣùṣà máa fọ́ mi dìbò let me hold this first I want to bring out I saw one video again I mean news because ẹ jẹ́ gbé ọ̀rọ̀ ọkùnrin wèrè kúrò jàre kí ló kàn mí pẹ̀lú. adónibí ẹni ńlá kí àná tiẹ̀ ló ń lò yẹn àwọn tó gbé díẹ̀ díẹ̀ lórí burúkú ni wọ́n sọ̀rọ̀ kìtì yẹn sọ̀rọ̀ àwọn èrè kan tí wọ́n. Nigeria government iná bíìn èwà o torí mo ti gbàdúrà fún yín lónìí mo ti gbàdúrà fún àwọn NNPC àti others yẹn because I just want to speak to able President Bola Ahmed Tinubu President Bola Ahmed Tinubu I have a àti ẹ̀yin Yorùbá olè wọ̀nyí. Let me read. Ẹ̀mí mọ́ take control. I want to speak now. Yes, I share this one on Auto Bola now. Mm. Hold on. I want to. Mo rí pé wọ́n ní àwọn kan sùn o. Megiddo Court Refinery. Wàhálà yín ti pọ̀ jù o. Ẹ jẹ́ kó rí ìyá yín pé o. ẹ jẹ́ kó rí ìyá yín pé àfẹ́ ṣépè fẹ́ anybody ń sìn o honestly because this my new house i don't want to be cursing here eh i don't want to be cursing because i don't know why ìtọ́wé pé because téèyàn bá ti ṣòwò tán ní nàìjíríà some people will sit down somewhere àwọn ló bá máa harvest gbogbo èrè téèyàn bá jẹ àwa gan ta wà nù lé bíbá àti ìgbádùn àwa tẹta ló gbádùn wọ́n kọ́ refinery wọ́n kọ́ wọ́n ṣe refinery tán eléyìí náà wọ́n máa fi lẹ́ẹ̀ náà ní anyway gbẹgídá máa fi lẹ́ẹ̀ náà all these people. I'm coming. I want to read it. I saw this message somewhere. ẹ mọ̀ pé lórí platform here. àwọn ò kì í rí nǹkan púpọ̀ like mo kà let me read it. Eh? and this happened yesterday. wọ́n ní on Wednesday November six two thousand and twenty-six two thousand and twenty-four three prominent oil marketer in Nigeria asked the Federal High Court in Abuja to stop Dangote refinery plot A taking over the energy session. It's a lie. You know what? Those of you, let me just tell you something. I have a word with President Bola Ahmed Tinubu. Daddy, it's been a while. Because nísìnyí nǹkan tẹ̀mí rí sí ni pé kéèyàn pé kó tún pé olóko kó wá mu kò ní da ẹ ti understand ó pò lè wájà because mi ò wọ́n understand bí refinery bí everybody now after tí wọ́n ti gbógun kí refinery má ṣe refinery wà ń sìn ó wá ṣiṣẹ́ tán now they waging war against refinery waging war against Dangote for the refinery not to function Nigeria have four refinery and purposely and deliberately are destroying it listen and listen good though well, Nigeria has four refinery four and none of those refinery working for you to know that these people that actually trying to be funny these days they are the cause of Nigeria problem okay before refinery Dangote refinery before it's been I mean put in place before everything you know we have four refinery in Nigeria and the refinery is not working the same thing what they did to those four refinery they are trying to do it to Dangote now that is a personal thing that a lot of you understand me now i don't know why because of people now they said finally they just want nigeria i mean thank Dangote to be sharing it wàá máa gbọ́ wàá máa sọ pé ẹ eh, máa gbọ́ o kò tó sọ eh, Dangote is only ní ahun you see when you let me tell you something even as a i'm telling you nothing but the truth business is a business you see when everybody in a family when you have a business and everybody in the family or everybody siblings they also patronize the farm uh, eh, the, the business you have the business will continue growing but when everybody your family or everybody friends even are expecting you to be sharing that business for them to come and take one thing or the other and be free the business will die and that's what they do to Nigeria and it cannot be done to Dango Aliko Dangote refinery it's a personal thing because a lot of let me tell you to be sincere a lot of rich people Iro ò da ká má a lot of invest people invest also they invest i'm telling you nígbà tí uh, what is it even during the cement i'm be following Dangote Alhaji Aliko Dangote now about this you know it's about i mean 2010 those those, those i mean election i mean World Cup time he came to Ghana uh, South Africa and on the live TV like this I follow I watch those TV I watch those program there he said come and invest they need money do you understand they need money a lot of people also have share in everything tí wọ́n ní don't let anybody deceive you in fronting is a rich man the richest man in they have franchise people buy do buy franchise Avis here there's somebody that started Avis people start buying franchise it doesn't mean that every Avis you saw anywhere that is bearing that name belongs to the all money belongs to that person that is having McDonald's there is somebody that is a McDonald's in me in America. You see, McDonald's is now in Nigeria, I think, in Africa, in everywhere in the world. There is, it's not me that the owner, that person that bear McDonald's is the owner of this. But people do buy franchise. Okay? But the person will be bearing the name. You cannot expect somebody to get money, to invest money, and then start sharing the money, sharing the business so people for free. Dangote is not a kò ń ṣe kí lorúkọ ẹ̀ kí ni wọ́n ń pè é kò ń ṣe charity organization now ṣó ti yé bẹ́ẹ̀ yẹn it's not charity organization and nǹkan tẹ̀ ti ẹ̀ fẹ́ gangan Nigerian government eh? Nigerian government because if Nigerian government is not part of it especially Yoruba because I saw a lot of èdè tí àwọn Yorùbá especially àwọn olè those people that destroy my business they are egungun wọn máa ń le báyìí ni k one yẹn k dog oh me I don't want to mention this man again I don't want to mention. it. He call himself now but white lion. Look at this person tó kówó jẹ ní Kogi state. Lara owó tó ń kó níjọ́ yẹn, ó kó sí ọwọ́ Wàsíù Àyìndé is part of it. That white lion tó wà ní tó lóun kí lorúkọ ẹ̀. The politician that stole money in Kogi state kí lorúkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn o. That ọmọ ìgbìrà yẹn. Wàsíù Àyìndé is part of the people support them. And they be collecting money for people to be embezzled, to be stealing. And when people start business in Nigeria, when you are not sharing the business to Yoruba people, and some person, certain people in, Yoruba, in Nigeria, they will not allow your business to prosper. Those people now, they have refinery in Nigeria, and you are now going to abroad. Eh? Nigeria government, ẹ bá wa fi owó tán, owó import you bẹ́ẹ̀ ṣe you sí owó mọ́tò tẹ́ jẹ́ ká rí mọ́tò kó wọlé sí Nigeria mọ́. Àwọn tó ń import epo, petrol ẹ fi owó sí ẹ̀yin náà ẹ lè generate owó mbẹ yẹn because systematically they are taking the money of Nigeria to abroad when they take it to abroad I'm not saying they should not patronize each other but those people you are patronizing how many times did they patronize you apart from stealing your thing according to Nigeria according to the story we read apart from stealing our things most of the time how many of them patronize you you are taking money from Nigeria and then you go and patronize people in abroad and destroying economy of Nigeria and some because and when you make the money you are not using the money to take care of all the Nigeria you are using it just to patronize yourself where are you taking the money to Nigeria government should do something about this Oh, because a máa ń wo èpè fún wọn a máa ń wo èpè àfẹ́ ṣe èpè mọ́ ṣùgbọ́n this time around if you cause èpè we cause it a máa ṣe èpè fún wọn everything tó bá ti ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà yẹn wọn work they have to destroy it especially in your Yorùbá gan I don't know I don't know your problem ṣé àkíní mi ò fẹ́ sọ̀rọ̀ because President Bola Ahmed Tinubu is the daddy that I love so much you understand me and I don't want this thing tí gbogbo Yorùbá tí wọ́n ṣe ń sìn I don't like this nonsense you only want to be succeeding and destroy other people's business it's not going to possible okay so why we dey why don't man need refinery naija dey dey prefer to be ordering to go and be importing because they want to be stealing naija things and be keeping abroad ni to destroy the economy ṣé wọ́n ní mẹ́ta ni tó bá tiẹ̀ ní mẹ́ta go correct them president bola ahmed tinubu ṣe mọ̀ pé nígbà tí mo sọ̀rọ̀ láàárọ̀ yìí láàárọ̀ yìí dáàdì i said that you are the one tó jẹ́ pé wọ́n ní advice wọn dangote doesn't have me even it's not in his agenda to have refinery ẹ̀yin lẹ́mú suggestion wa is a is your is you know you ẹ má dẹ̀ gbàgbé you see now anyway ṣá ẹ̀yin lẹ́mú suggestion yẹn wá pé you should have this refinery and you are in power you are in ten or now why kí ló dé tí ẹ ní jẹ́ kí tí wọ́n bá jẹ́ kí ti nàìjíríà ṣiṣẹ́ ti personal yẹn wọ́n tún ní jẹ́ kó ṣiṣẹ́ àwọn tó bá ti import yẹn owó wọn máa wọ́n ṣebí ẹ ti gbé gbogbo owó lé àwọn tó import mọ́tò gbogbo ẹ̀ ló wọ́n àwọn tó máa import epo yẹn náà ẹ fi generate owó fún nàìjíríà because ó ní deal tó ń ṣe wọ́n ní epo yẹn ò da tán lọ kó wá láti abroad wọ́n máa lọ mix ẹ̀ wọ́n á lọ fi dísù mọ́ nǹkan kan wọ́n á máa mix ẹ̀ papọ̀ gbogbo nǹkan tí ò da gbogbo àwọn eh, ìdọ̀tí ìsàlẹ̀ epo tí wọ́n ti kó sọnù wọ́n á lọ fi àwọn kankan mí ìsẹ̀ á máa kó yẹn wọlé sí nàìjíríà they don't care maybe it destroy people uh, car or not or they don't care maybe it's even good for the environment you know gbogbo nǹkan tí wọ́n máa máa carbon kiri yẹn tó máa máa jáde wọ́n ò care now they want to destroy in tó bá ti ṣe sí orílẹ̀-èdè nàìjíríà our president daddy ẹ wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí o torí tí òde bí kó tó jọlé gbòní gọ̀bí la máa ń ké sí ẹ wá kọ́kọ́ ṣe sí bí these people they are just ní ojú yín wọ́n destroy everything wọ́n kàn destroy gbogbo nǹkan simply because wọ́n bìlí pé okay o ṣé tí wọ́n bá ta epo fún Dangote ní twenty naira ṣé kó máa ta ní fifteen naira fún wọn ní Nàìjíríà ni torí mo béèrè ní o tó bá ti ń ta tó yẹ pé cost of epo yẹn tó bá ti jẹ́ pé ten naira ló bá dé okòtà ní eight naira ṣóun ni wọ́n fẹ́ ní nàìjíríà torí kò yé mi àbí kọ́ máa ra dọ́là nàìjíríà kọ́ máa kó dọ́là nàìjíríà yẹn kọ́ máa kó lọ síbì kan kọ́ máa build other people economy kọ́ dẹ̀ máa bà economy nàìjíríà jẹ́ kọ́ máa bà gbogbo nàìjíríà jẹ́ ṣóun ló da that is not good o it's not good o i don't want to cost people again i don't want to cost them now because wọn ò fẹ́ káṣírí wọn tú wọ́n ní ẹ they now sue him mo nǹkan tí mo kà nìyẹn o they said uh, we don't want him to hold the Eh, kiri kan because ṣe rí ọ̀rọ̀ fún ẹ̀ nàìjíríà kó tó di pé dangote um, refinery gan kó tó ṣe tán ẹ ti rí pé this fuel problem has been necessary for, for years bá ṣe ní epo tó nísìnyí wọ́n sọ pé ńgbà yẹn torí pé kò sí fẹ́ refinery in Nigeria it's not functioning in Nigeria that's why they, we are facing trouble we have the Nigeria now we have refinery now in Nigeria and then they have a lot of things tó máa gbogbo tó hàn tí scarcity òfin ní símọ́ wọn ní Nigeria now they are not patronizing it they will go abroad and bring few of it they wọ́n á tún lọ pé tí yẹn bá tún tẹ́ wọ́n tún lọ mú wá because gbogbo àtọ́ fi ń lọ yẹn wọ́n ń kọ́ wọ́n ń kó owó pamọ́ sílùú òyìnbó this is not good kódà èyí òyìnbó mélòó ló ń kówó pamọ́ sílùú yín òyìnbó mélòó ló kópa wọn ẹ jẹ́ let us say no to this ìwà bàjẹ́ it's not good president Bola Ahmed Tinubu ẹ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú yín torí pé wọ́n rí yín fín wọn àbẹ́yìn lẹ dádì ṣẹ́yìn lẹ ń sọ fún wọn kó máa ṣe gbogbo bẹ́ẹ̀ yẹn ni pé are you encouraging people to be destroying the system the system is not made for them alone it's for the whole Nigeria they have the fuel they have the crude oil they have the the, the refinery in Nigeria now whatever Nigeria needed for everything to be settled is there and wọ́n dẹ̀ ń bàjẹ́ simply ẹnìkan máa sọ pé wọ́n láhùn wọ́n láhùn because àwọn ọmọ wèrè kan tó wà nígboro àwọn ọmọ wèrè kan àwọn olè kan wọ́n fẹ́ máa jalè again Sherry, let me, I want to say something again this morning. Megida, ẹ jókòó sí round table kẹ́ ẹ settle ọ̀rọ̀ yìí o. Because everybody today, let's go to court, let's go to court, let's go to court. You are using that to distract the system to distract people so that people will be facing one problem or the other ṣéyàn ò lè rest nínú kéyàn kó wà ní power ṣéyàn ò lè ní joy ní kàn tẹ̀ sọ pé ní time tẹni báyìí báyìí wà ní power we rest kò sí rest of mind ní ní ní àti ọjọ́ tí tí àwọn APC ti ń rule ẹ má bínú dádì o to truth to asobe kò sí peace of mind they are destroying people's system destroying people's business ìgbà tí mo ti ń ṣe òwò ìgbà tí ìjọba apc dé ni wọ́n bà bísíǹsì jẹ́ àwọn kan wà nígboro wọ́n á jókòó wọ́n á máa ṣiṣẹ́ àwọn kan máa rédìí ẹ̀ they be dancing up and down wọ́n á máa gba owó ẹ̀ wọ́n á máa pín wọ́n á máa pín káàkiri ẹjọ́ sà tó bá jẹ́ pé bí ẹ ṣe ti bọ́n ṣe ti ń rúlu nàìjíríà tẹ́lẹ̀ yẹn that's not the way to run the country that's not the way to to operate country tó máa fi successful these people àwọn èèyàn lè gbé mọ́tò wọlé ní ti tá a bá fẹ́ gbé mọ́tò mọ́tò two thousand and ten sí bíi five something point something mọ́tò yẹn á wá dé nàìjíríà mọ́tò tó ń tà ní six million tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ń tà wọ́n ní thirty million sí mọ́tò tó ń tà ní six million àwọn toyota venza ń gbà yẹn mo rántí àwọn venza tí mo wọlé gbà yẹn six million wọ́n tún rà kan ní wọ́n tún sanwó ku three hundred thousand fún mi èyí tí ọmọ eh, bọ̀bọ̀ ọmọ yíbò tó bá mi gbénu lé mi gbà yẹn tó bá mi tó bá mi tó bá mi tà ìkan tó bá mi tà tó tẹjọ́ títí títí tán láwọn ọmọ gáràjì kan fẹ́ gba percentage nínú owó mi yes ọmọ gáràjì bí àwọn Koko Zaria àwọn mú wọn dání báyìí pé they have to collect part of the money ọjà tí mo gbé wá sí nàìjíríà kì í ṣe rà o this is wọn tó fẹ́ máa ṣe yorùbá people tó fẹ́ máa ṣe fún dangote nìyẹn o you have to be sharing some percentage they are not going to be paying nígbà yẹn náà torí pé kí ló dé kí ló dé and their work ṣe wọ́n sọ pé wọ́n lówó when you have money ibi tí mo wà ń bíbà mi ò bá ní owó láti ṣe i will use my credit to do it they also use do that gbogbo nǹkan tí àwọn dangote ń ṣe yẹn àkàìmọye tí báǹkì máa fọ́ọ̀nì ń so tó bá ti lọ fún òdiwọ̀n tó dẹ̀ rajà tó tó bá ti tà ní tó bá ti rajà ṣé kó máa tà ní ọ̀pọ̀ ogún tó pọ̀ kó máa fi sponsor àwọn kan ṣé àwọn kan ju ẹnìkan lọ nàìjíríà ni gbọ́ àwọn kan máa jí nǹkan èèyàn wọ́n máa fi ṣe ẹjọ́ ẹ torí ọlọ́run ẹjọ́ president Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹ̀yin tẹ̀ wà ń pa á fẹ́ ṣépè mọ́ mi ò fẹ́ ṣépè fẹ́ anybody mọ́ wọ́n ní wọ́n tún sọ wọ́n gbé wọn lọ sí court ó ti yẹ yín bẹ́yẹn kí ló ń gbé wọn lọ court fún pé àwọn gbọ́dọ̀ máa lọ ra ọjà nílùú òyìnbó ni for what? anybody tẹ ní nǹkan nínú ilé tó dẹ̀ lọ ń rà nílùú òyìnbó ọ̀tá gọ́ọ̀mẹ̀ntì ni àwọn tó yẹ kẹ́ kì í ṣe gbogbo àwọn ọmọ àti gbogbo àwọn èèyàn tẹ máa ń fẹjúmọ́ yẹn kọ́ lè yẹ kẹ́ fẹjúmọ́ the people who are whatever you have in your system that they are taking they prefer to take the money abroad to go and buy from abroad bring i mean and take to, to your country they are the enemy of your system they are the enemy of the government you should you should sit to them enemy of the government ló máa fẹ́ gbogbo nǹkan bàjẹ́ kó máa bàrú nígbà tí ìjọba wà àbí èèyàn máa kí ló dé ẹjọ́ president Bola Ahmed Tinubu àti gbogbo ẹ̀yin tẹ̀ wá ń pàwọ́ àtẹ̀wà ní kíní yẹn àwọn NNPC ń sìn wọ́n ti rí pé wọ́n ní kò tún ṣe NNPC àwọn kan náà tún kóra wọn jọ pọ̀ tó ń sọ pé àwọn tún pé àwọn fẹ́ máa import ni ẹ tó bá ti fẹ́ máa import ẹ ti yé ṣèbí ńgbà tẹ́ ẹ fẹ́ kí wọ́n máa import mọ́tò mọ́ ń jọ sí tẹ́ fẹ́ gbogbo ẹ̀ wọ́n ṣèbí ẹ fowó sí ní ní àti port port authority ẹ ẹ fowó sí fún wọn ṣe báwa náà a lè gbé ta bá ní tẹ́yàn bá ní ten million sí o lè gbé mọ́tò wọlé mọ́tò wo ló fẹ́ gbé mọ́tò wo ló fẹ́ rà tó bá ra mọ́tò five thousand bí báyìí wàá fọwọ́ owó kan gbé àbí bẹ́ẹ̀ kọ́ wàá dẹ́wọ̀ tó wàá tún fi five something point something clear ní nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ èló ló máa tà now àwọn tó bá ní ten million tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń ṣe owó mọ́tò when you have ten million twenty million you buy a lot of car you put in a container and then wàá tún gbà wàá tún sanwó ń bí wàá tún sanwó lọ́hùn wọn ò bí anybody rè kó ṣe bẹ́ẹ̀ náà ń sìn so ẹ ṣe bẹ́ẹ̀ náà fún wọn tó bá ti sọ pé wọn ò ní epo Dangote torí pé ọ̀rọ̀ Dangote yìí President Bola Ahmed Tinubu ó wà máa ṣí ẹ máa bá let me share it now máa bá yín share it okay ẹ̀yin ni Dangote said it with his mouth nínú interview pé you say you brought the suggestion wọn ò ní mind láti ní refinery ẹ̀yin ni wọn ò dẹ̀lẹ̀ wá ní tọ́ǹsì kan ti invest gbogbo apá àtẹsẹ̀ kó tó ẹrí bọ́n ṣe rí nígbà tó ń ṣe tó ń jọ́ sí ọkàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ balẹ̀ nígbà tó tún sọ pé wọ́n parí ẹ̀ ni wọ́n tún parí ẹ̀ tó wọ́n tún bẹ̀rẹ̀ ogun torí pé wọ́n fẹ́ kán máa ṣe kíni kán fẹ́ kán máa pín epo yẹn fún àwọn kan certain people kó tó dìgbà yẹn ni wọ́n gba ẹmọye millions wọ́n gbà dollars tí wọ́n gbà tó sọ pé certain people gbà àwọn politician tó gba yẹn àtàwọn ọba àtàwọn hooligans tó gbàngbà ìtàn pin wọ́n tún ti nà tán wọ́n tún ti fẹ́ máa epo tán bá gbé wá sí wọ́n máa sọ fáwọn tó bá re epo yẹn wọ́n máa sọ fáwọn tó bá ti re epo yẹn tó bá ra nǹkan kan bíbà wọ́n á ní kó máa fowó sí fún ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi tó bá gbẹ́rù ń bíbà ẹ̀ àwọn nǹkan tí wọ́n fi ń tẹ̀lé ẹ kiri nìyẹn o táwọn kéwòn yẹn tó máa fi sọ pé wọ́n fẹ́ mọ everything about you tó bá ra ọjà kan tó bá fẹ́ lọ ra nǹkan bì kan tí ọjà yẹn bá jẹ́ ten naira wọ́n á ní kàn fi ten naira àmì wọ́n lè ní kàn fi two naira three naira sí fún ẹ three naira yẹn tó bá ti wá pè fún ẹ ní three naira á ti wá wọ́n lójú ẹlòmíì wọn ò ní rà á because wọ́n máa sọ pé iye táwọn fẹ́ máa gbà rè o tó o bá dẹ̀ ti gbà àwọn ò ní gbà bẹ́ẹ̀ ṣó ti yé so wọ́n máa jẹ́ káwọn èèyàn máa fi ọjà ẹ sílẹ̀ láti jẹ́ kí èkúta lè that's another tactics wọ́n máa ń lò fún yàn wọ́n ṣe fún àwa wọ́n ṣe fún mi dáadáa tí n bá lọ ra mọ́tò níbì kan mọ́tò tí wọ́n tà ní six thousand torí ẹ̀ máa ní kílẹ̀ ń ṣọ́ mi fún that's why they want to know everything about you you got to be careful ó ti kọ́ yín lọ́gbọ́n bẹ́ẹ̀ ni Alhaji Aliko Dangote nígbà yẹn ẹ má bínú President Bola Ahmed Tinubu I respect you but I'm telling you that time mo sọ fún wọn nígbà yẹn níbi five years ago yes mo sọ fún wọn mo máa ń rí àwọn àti mo máa ń rí Dangote àti Ọ̀tẹ́dọ́lá Bọ́láfẹ́mi àti president bola ahmed tinubu àti wọn mo ní i know this i know it i'm telling them that because èmi ò fẹ́ kéèyàn polóko kó polè wá jà kó tún polóko wá mu wọ́n ń pe olè wá jà wọ́n máa polóko kó wá mu kéèyàn èwo làbúrò sọ fún yàn tó máa rán yàn pé lọ ṣe báyìí wàá tún ti pé èèyàn sọ́nà tó máa máa dà láàmú kódà this is not good i said it that time wọ́n rò bóyá mo rúdùn ni i said it i said to be mo sọ fún wọn ni because bóyá wọn tiẹ̀ òòdù president Tinubu náà bóyá àwọn Yorùbá òòdù wọn ransom ni kò yé mi àmọ́ àwọn tó ròòdù wọn everybody náà máa sọ pé wọn òòdù wọn ransom ni o wọn òòdù wọn ransom ni o nígbà tó wà lẹ́kọ̀ọ́ náà bó ṣe ṣe nìyẹn ṣáwọn Wàsíù Àyìndé ló wọn ransom ni ṣáwọn tọ́ọ̀gì tó ń kókiri ló òòdù wọn ransom ni ṣáwọn hooligan politician tó sọ̀rọ̀ ṣùgbọ́n dẹ̀ ti àwọn hooligan politician a lot of them ti lọ now a lot of them ti gbogbo wọn majority wọn ti ń bára wọn jà àwọn olówó òdùn wọn ransom gan torí pé kò yé mi tó fi process gbogbo business àwọn èèyàn this is frustration any country tó bá ti frustrate gbogbo business èèyàn wọn kì í grow ẹ̀yin nìkan lè fẹ́ grow ni táwọn tí ẹ bá ń dà láàmú tó bá dìde à ń sọ fún yín tí àwọn tẹ dà láàmú tó bá dìde ogun táwọn èèyàn bá fẹnu sí tí wọ́n bá dìde tí wọ́n bá fi ìṣọ̀kan bá yín jà àwọn tó ń ṣe kè òṣìyẹ wọn nílè dúró i'm telling you because ó dà pé àwọn èèyàn ojúbọ̀rọ̀ òṣèré gbọmọ lọ́wọ́ èkùrọ̀ ń sí àgbàdúrà fún wọ àgbàdúrà fún trouble but at the same time mo ṣe ń sọ fún yín náà president ẹ̀yin torí pé ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ̀yin náà máa dojúkọ gbogbo ẹ̀yin tẹ̀ wọ́n parliament yẹn ọkọ̀ yín ò ní balẹ̀ tígbà tí ìgboro bá dàrú ọkọ̀ yín ò ní balẹ̀ i'm telling you ọkọ̀ yín ò lè balẹ̀ táwọn kan máa jókòó síbi kan máa dà yín láàmú àwọn òní wọ́n máa ṣe ìjọba lábẹ́ ìjọba yín wọ́n máa govern lábẹ́ governors wọ́n máa rule under the rulers what and they are not good they just want to be stealing kí ló tẹ mama wọn kàn fẹ́ máa ṣakọ kiri kọ́ máa jẹun kiri kọ́ dẹ̀ máa lògbà kọ́ máa ṣe pati kiri àwọn owó olówó dẹ̀ náà wọ́n fẹ́ máa fi ṣe refinery ti wà lẹ̀ Yorùbá sì tí wọ́n tó adúrò owó tí wọ́n ti ná sórí refinery yẹn kọ́ wá ṣe epo tán nísìn kọ́ máa sọ pé kọ́ máa rà á simply because wọ́n sọ fún wọn pé iye báyìí báyìí làwọn kan fẹ́ máa gbà ẹ jọ o mègídáná àwọn tó bá tún sọ pé kẹ́ wọ́n fẹ́ máa because I know ìní àwọn kan fẹ́ máa gba owó kan lórí epo yẹn wọ́n wá sọ pé tó o bá ti fún wa níyẹn a máa ma lọ rà nílùú òyìnbó torí nílùú òyìnbó yẹn wọ́n lè kókò kúkò wọlé èyí tó báyìí ń jí náà ní gbogbo ibi tó bá ti ń jí epo tó bá ti ń jí tán jí tán jí tán jí náà wọ́n máa lọ mísè papọ̀ wá fún wọn nílùú òyìnbó wọ́n ní wọ́n wọ́n ní wọ́n fẹ́ lọ wọ́n ní wọ́n fẹ́ lọ import ẹ̀ lára nǹkan tó sì ń jí nàìjíríà náà ni wọ́n fi sísẹ̀mù kó wọlé padà so ti yé bẹ́ẹ̀ yẹn so ẹ jọ sà ẹ torí ọlọ́run ẹ bá wa ṣètù kínní torí wọ́n ba ìjọba yín jẹ́ ni ariwo ti pọ̀ jù wàhálà ti pọ̀ jù kéèyàn má lè dá business lẹ̀ ìlú tí wọ́n bá ti ń invest wọn ti ń dá business lẹ̀ ìlú yẹn ò kí ń progress nǹkan tó ń ṣe yẹn finery refinery is a it should be a pride to you guys kí ló dé tó wá di problem yín ẹ eh? kí ló wá di it it should be a pride gbogbo ìlú tó bá ní refinery tó ní gbogbo kí ni ẹ nínú wọn ń dùn kí ló dé tó máa di problem yín. tó bá jẹ́ torí ẹ̀ ni mi lè láìkí Wàsíù láéláé àwọn ọmọ Yorùbá yẹn I hate them because ẹni tó wò mí sùnsùnsùn àwọn ló tẹjú mi ní mo ṣe kéré tó ìnáwó máa business ẹ jẹ́ they are specializing in destroying people's business Yorùbá people specializing in destroying people's business ọdún kì í ṣe Yorùbá nìkan lélẹ́yìn sí báyìí àwọn Hausa náà máa wà nínú wọn Igbo máa wà nínú wọn but all these people don ní wọn like the importation anything tí ẹ bá ní ní Nàìjíríà tó ń bá import ẹ is good Anything you don't have in Nigeria, they are importing it. It's good. But whatever you have in Nigeria that they love to import, put ẹ ti pé àwọn dealer dealer ti reduce kò sí dílà mọ́ wọ́n dẹ̀ ra mọ́tò Nigeria to ń rebuild their scene. sìn ni ó they reduce very much àfi mọ́tò to to ẹgbẹ́ owó tí wọ́n máa fi ẹ̀mí owó owó gbogbo tó máa fi sọ custom kìíní náà àti gbogbo nǹkan tó máa sọ ẹ jẹ́ kó àìsí fún wọn náà ó ti yé they won't be able to go wọ́n máa àwọn fúnra wọn náà máa bẹ̀bẹ̀ wá President Bola met Tinubu you know i just love you i love you i want your government to be okay i want everything to be okay ṣé àwọn mommy wa ò you yín Mommy, you look at me or do? Mommy, dáàdì ò ní dáhùn dáàdì stubborn dáàdì stubborn. president Bola mẹ́tẹ̀ that's why láti gbà yẹn gan mi ṣàfẹ́ ọlọ́run jọ́ kí ọkọ mi tètè ṣe marriage pẹ̀lú mi o kì í tiẹ̀ ṣéǹjì tí n bá ti fẹ́ ṣéǹjì báyìí Ṣadé Dangote mi ní fi Bọ́lá sí àwọn Bọ́lá máa ń stubborn wọn kì í gbọ̀ràn nígbà mi tí n bá lọ sáàdì Bọ́lá báyìí ẹ máa takú sórí nǹkan kan ní àdẹ̀mọ́ bí ìyẹn tiẹ̀ ń fìyà jẹ̀yàn báyìí bó tiẹ̀ jẹ́ pé kọ́ọ̀sì problem wákọ̀ takú sórí ẹ̀ náà ni ah! gbogbo àwọn èèyàn tó ń tó ń lọ import kìíní wáyé wọn ń da yín láàmú ni wọn ò fẹ́ kí afẹ́ kí business afẹ́ kí ìjọba yín kó sọ pé yéé ìjọba ni ìjọba Bọ́lá Ahmed Tinubu is the best onígbà yẹn ó ṣe báyìí ó ṣe báyìí o ah wọ́n dẹ̀ bà gbogbo ẹ̀ jẹ́ àwọn olè dẹ̀ fẹ́ bà bo yẹ̀jẹ̀ ẹ fowó sí àwọn tó náà fẹ́ máa import yẹn ṣe bẹ́ẹ̀ ti fowó sí fáwa a lè gbé mọ́tò wọlé wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ kúkú bá jẹ́ ẹ fọ́ àwọn náà tó àwọn tó fẹ́ lọ gbé wá lọ́tò kiri ẹ fowó sí kó wọ́n wọ́n dey be forced ó ti yẹ to buy because you have it in your home you are not buying and kí dẹ̀ ṣe wọ́n dẹ̀ ní the Dangote when you start buying from Dangote you are not going to no no scarcity again let me tell you something do you know that <clears throat> má ṣe ọyàn alájí <clears throat> sílẹ̀ o ọ̀rọ̀ yẹn kàmílà ni alájẹ má bínú o you see let me tell you those people when when there is scarcity of something you will be begging for it do you understand They are is those people want to be important they want to be wọ́n suffer ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ṣẹ̀ orí yín they are enemy of your progress they are enemy of your peace you understand me tí abundant of something bá wà tí ilé epo gbogbo ilé epo bá ní epo wọn ò ní sọ pé bíbá yìí ń tèpolélè yìí ń tèpolélè ń tèpolélè ti bí tí price máa vary tó máa different but àwọn tó ń mè mọ̀ọ́mọ̀ lọ kó wọ́n mọ̀ pé ní ìdí one million one million litre in the in the in the second wọ́n wá lọ fún yín ní just five hundred no wọ́n lọ fún yín ní hundred litre instead of one million wọ́n lọ fún yín ní hundred rich ríṣọ ẹ̀ scarcity máa wà and when there is scarcity they will be telling you àwọn rà lọ́wọ́n ni o ṣó ti yẹ yín ẹlòmíà ní one five ló ń fẹ́ ta o wọ́n ti ń ṣe kinní ti pẹ́ kí fanari di ìdángótè refinery tiẹ̀ kó tó di pé hmm, wo ó ti pẹ́ tó ti ń ṣe wọ́n á fi epo sí wọ́n nígbà tán lọ kó epo ní NNPC yẹn epo wà o wọ́n máa wọ́n máa wọ́n máa hàn dẹ̀ sódà àwọn ilé epo business àwọn wèrè tán ló ń lọ ń sú àwọn èèyàn yìí àwọn olówó ẹ̀jẹ̀ wọ̀nyí olówó ẹkún tí gbogbo èèyàn dówó ẹkún sí lọ́wọ́ yìí you know wọ́n sọ pé kò sí epo ni wọ́n wá fi epo yẹn èyí tí wọ́n bá nìyẹn tó jẹ́ kó tà fún bóyá one thousand wọ́n wá fowó sí ní tó fẹ́ máa ṣe fún yín nìyẹn tí scarcity bá ti wà wọ́n fẹ́ kí scarcity máa wà ìlú Canada mi rò pé wọ́n ní epo kúdọ̀ ẹ̀ mi ò rò bẹ́ẹ̀ but wọ́n ní reserve wọ́n ní reserve ṣó ti yé yín wọ́n ní reserve but mi ò rò bẹ́ẹ̀ the same country many country bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ tí ò lépo epo wọn o kò sílé epo tó máa dé ní Canada tí ò ní bépo ńbẹ kò sílé epo náà àfi tó bá yẹ pé wọ́n lọ short ẹ̀ down bóyá for one problem or the other kò sí there is no filling station tẹ́ẹ̀tì ní rí gáàsì Nigeria Nigeria this crook in Nigeria they want you to be to to be living even when there is officials they want you to be living in scarcity so that in that scarcity you will be begging for it you understand me wọ́n ti sọ gbogbo nǹkan tó wà sufficient wọ́n ti sọ di hoarding ní nàìjíríà you understand wọ́n á jẹ́ kójú pọ́n ẹ kó tó rí kó ba lè máa believe pé it's essential commodity ni no these people importing i mean oil i mean these things set in nigeria they are your enemy i'm warning you i'm not telling you this because of dangote now I'm telling you the truth. This hoarding of oil, I mean, I mean, petrol and all that thing in Nigeria, eh? Is they are using it to torture you, they are your enemy. I'm tó to learn lọ anybody tó wù kó jẹ́. Put your Nigeria government, ẹ fọwọ́ sí fún wọn. Owó tó máa fi tó máa fi gbé wọlé, bẹ́ẹ̀ ni, tó bá ní wọ́n lọ rà tán lọ gbépo dúdú tó lọ gbé ìkẹ̀tẹ́ ìsàlẹ̀ epo those ìsàlẹ̀ epo the one they throw away that they will just mix with some things eh? and bring it to you to, to, to, to, to just to get money for their own selfish you know what you do make sure ẹ̀yin Nigeria government ẹ order gbogbo ọ̀sìn ẹ pass law lórí wọn lónìí ẹ pass law lórí wọn kára ni wọn wọn ṣe fara ní Nàìjíríà crude I mean Nigeria Dangote is the best for you Dangote for now Dangote is the best for you. The quality is the best. Is your country is the best. What? Any money to about to make me, Nigeria no matter to invest See What a nonsense. What a nonsense. They have got Those people torturing Nigeria, they have got to go to courts. They have got got to go to court. Àbí You are bringing it. Sherry, olè ò ní dínkù tí wọ́n bá ṣì ń things that you have in your country and they love to bring it from other country to come and knock that one down to destroy your system uh-uh. these armed robbers face to face armed robbers àwọn apààyàn yìí tó jẹ́ pé owó yẹn náà kọ́kọ́ kó sílé náà láti ṣe nǹkan burúkú náà olè ò ní dínkù olè máa máa pọ̀ sí ni gbọ́mọgbọ́mọ máa pọ̀ sí ni aya assassin máa máa pọ̀ sí ni how to curb this thing to curb crime in your system is to stop to to stop some bullshit stop it o oh, President Bola Ahmed Tinubu daddy stop ẹ stop ẹ ẹ stop wọn ẹ̀yin rep ẹ̀yin senate gbogbo yín náà tẹ́ bá ń jẹ níjẹkújẹ ẹ má jẹ nǹkan tí kù yín máa fi wú this time around tẹ́ máa fi bẹ́ẹ̀ ní kù tó bá gbọ́ pé wà jáǹfù wà jálẹ́dọ̀ ẹ má jẹ nǹkan tó máa bẹ́ yín kun ẹ má jẹ ẹ fẹ́ jẹ nǹkan tó máa pa yín ni. wọ́n tẹ̀ ní wọn ń pariwo nílé yìí o nílé yìí wọn dẹ̀ ń pariwo ń bí o ṣé ẹ fẹ́ jẹ nǹkan tí kù máa fi ẹ má jẹ nǹkan tí ìfun yín tẹ́ bá gbọ́ pé wà jáǹfù wà jálẹ́dọ̀ ẹ má jẹ nǹkan tí ìfọ ẹ má fi já nǹkan tẹ má fi já lẹ́dọ̀ ẹ sì wọ́ so ẹ ṣe nǹkan tí mo sọ yẹn ni ṣé wọ́n sọ pé wọ́n lọ sí kóòtù wọ́n má máa bẹ̀bẹ̀ wá ra Dangote wọ́n má máa wà ní wọ́n sọ pé ti tán ẹ lọ tò ẹ lọ tò sẹ́yìn but I want to tell you Megidana nígbà tó bá padà wá tó bá bẹ̀rẹ̀ sí ń tò ṣé ti yẹ yín máa ṣe rí àwọn tó sọ tó sù yín yẹn àti gbogbo àwọn tí ò fẹ́ kó gúrò yẹn tí wọ́n bá ti ń gbé táǹkì wọn síwájú ẹ máa dá padà sẹ́yìn ẹ make sure pé kọ́kọ́ sáfù àwọn tíwájú ṣé ti yẹ because they will come back lẹ́yìn tí wọ́n bá ti rí pé ara ni wọ́n sì come back to come and bow for the guinea yẹn they will come back and bow ó ti yé so nǹkan tí president torí pé president Tinubu ò lè mú suggestion pé ẹ jẹ́ ká ṣe nǹkan sí Nàìjíríà wa kẹ́ lè mọ̀ pé president Bola Ahmed Tinubu actually have a good mind for that Nigeria but criminal àti pọ̀jù Nàìjíríà yẹn kì í ṣe rọ́ wọ́n ló ń jẹ wọ́n ó ti yé bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ló ń jẹ wọ́n wọ́n ló ń jẹ wọ́n gbogbo ìlú ló ń jẹ sí wọn inflation yẹn àgbúdọ̀ hmm, máa tu fún yín àgbúrò máa tu fún yín mo sọ ń sìn mo lọ́jọ́ tí n bá lọ sí Quebec <laughs> should I tell you mo ní one day any day I go to Quebec mo ní I will buy something in Quebec tí mo rí pó cheap tó bá jẹ́ oúnjẹ I was telling my my daughter mo lè gbọ́ ọmọ mi wá ṣe weekend nǹkan tí mo sọ nìyẹn so oúnjẹ wọn irú chicken máa ń sìn máa ń ra chicken yẹn ní wọ́n máa ń sìn máa ra chicken yẹn ní máa ra chicken yẹn bóyá twelve dollar ìyẹn chicken bóyá chicken wings or chicken laps tó máa ọ̀pọ̀ èèyàn ṣàní bóyá bí wọ́n máa kó mẹ́rin papọ̀ it depend of the pieces ní náà gba tí mo rí ti bí ibi tí ṣọ́ọ̀bù tí mo lọ yẹn ó wọ́n ju ti ibi tí màá ti rà lọ ṣé ti yé tọ́kì yẹn ó dẹ̀ tún wá ní àwọn ibòmíì tó yẹ pé tá a bá tún lọ sí àwọn ibòmíì ṣọ́ọ̀bù míì tẹ́ pé èyí tí a bá rà ní bí abiwọ́mà tá a bá rà ní four dollar yẹn sorry taba a rà ní fifteen dollar a lè rí bẹ́ẹ̀ ní bí abi six dollar níbòmíì ṣẹ́rí bó cheap a lè rí bòmíì six dollar tó bá lọ market bí tán ti ń pa gangan tó bá mọ ọjà tán ti máa ń pa gangan tó bá ti lọ ra no sales you know máa ship. so inflation wà everywhere in the world àwọn èèyàn kan ló you see Nigerians I thank God because some Yorubas and some Nigerians know that Alhaji Dangote refinery is not a problem but there's some certain people that are in Nigeria that are problem and they are the one killing Nigeria the one that is killing Nigeria that be cheating you eh, for long they are still the one one of Egba. gbà wọ́n fẹ́ sọ no retreat no surrender they have been trying many things I even have a dream they want me and Dangote to fight they, no not fight like they want me to hate him God forbid Ogun tó ń bá ṣe pé kí hate alaji Dangote ó máa jẹ́ kí love ẹ̀ ma ẹ má wulẹ̀ bọ́dà láti I will love him ọlọ́run gbọ́ i will love him nǹkan tẹ́ kàn lè máa ṣe sí wọn ni pé kẹ́ ẹ jẹ́ kó má ní time fún mi àbí kó má ṣe dáadáa fún mi and i be in your system you are be that have been in your system and i know people who are doing that yorùbá ni àtọ̀gùn lé mi and that's why i hate you i cannot deceive you you cannot be evil to me to that extent you tell me to love you there's some people naturally i hate them but as a child of God you don't need to pronounce it but let me tell you even Jesus Christ himself I not be Musa gan abi Isa no I don't be musa him too be muhammad sorry muhammad also hates some people when he get to his yeah he hates some people when he get to a stage when people are after your life you cannot love them that's why i pray that oh lord my husband anybody i love you not be a problem to me because when you torture people for some reason for a long time they will automatically hate you so and these people who have been stealing taking people for granted in our land should repent from now for now because they have the money let me just tell you but it has been in their system that anything they are doing in that surrounding so far you are making money they don't know how much you make oh? they have to collect from it tí n bá gbé mọ́tò dé nàìjíríà tí mo bá fẹ́ jẹ èrè hundred thousand wọ́n á dẹ̀ máa béèrè two hundred thousand lórí èrè tí àbí three hundred thousand lórí nǹkan tó fẹ́ jẹ hundred thousand sí this is what they are doing now you should stop it bó no wọ́n kó yẹn lọ tí wọ́n bá dẹ̀ gbà ẹ pa wọ́n ah, anybody tó wá sọ pé òun fẹ́ jẹ́ kí business yìí ṣe dáadáa keep them and let them let us rest i'm telling you that's because i'm a preach fún wọn don't do this they don't want anybody tó wá sọ pé nípa ká má ṣiṣẹ́ o ká ṣáà máa lọ já owó lówó wọn kì í ṣiṣẹ́ o their skin máa máa dán gbẹrẹ ni bí mo ṣe wà lónìí sí a máa wá nǹkan tá a máa ṣe nílùú òyìnbó òkan lè sọ pé òní ṣe nǹkan kan kó o ló fẹ́ gbowó ti yé but Nigeria àwọn ni wọ́n máa tún pè é wọ́n tún máa máa pa àwọn èèyàn tó ń ṣiṣẹ́ gan lóníṣẹ́ ó ní àwọn kan wáyé wá ṣiṣẹ́ ọ̀pàṣọ olókọ̀ yẹn àwọn kan wáyé wá ṣiṣẹ́ o àwọn kan wáyé wá gbowó olè ni wọ́n pàṣọ olókọ̀ orin yẹn ń gbà yẹn kóró gbá lẹ́nu ẹ̀ gan fọ̀rọ̀ orin tó kàn gbà yẹn á ní àwọn kan wáyé wá ṣiṣẹ́ o look at the way Alhaji Dangote work ngbà tí wọ́n ṣe interview ńjọ́ yẹn omi jáde lójú àgbàlagbà bá omi ju wọn red ah, ẹni tó bá ti lóun ò ní gbọ́ òun ò ní gbà láti máa jẹ́ pé kọ́ńkàn máa sọ pé wọ́n fẹ́ máa gbowó lórí ibi tí wọ́n ṣe láti máa ba business èèyàn ẹ pa wọ́n o kẹ́ ẹ jẹ́ ká sinmi torí àlè rojọ́ kú téèyàn bá wáyé ohun yógun jà ní. Ah, wọ́n ṣe business nílùú òyìnbó ọkùnrin kan ní ọmọ ìjẹ̀bú kan ní ẹ̀rọ ó ní airport sí America ń bẹ̀ yẹn ọmọ ìjẹ̀bú ni wọn ò fòrú ẹ̀mí ẹ̀ ní America ọmọ ìjẹ̀bú ni wọn ò fòrú ẹ̀mí ẹ̀ is in America doing his business If they follow him, if they follow him, if they frustrate him, do you think he's going to have four airport or five? Do you think he's going to continue to pro, I mean to invest in that land? What is it now? President Bola Ahmed those people who, who insist, who swing that Dangote that they should go and be imported. they want to base on importation. Uh, any country based in importation alone, you, you can import whatever you don't have to support the system but when you have that you don't need to so you don't need to import it they are enemy of the government they are enemy of the system anybody that is enemy of the system maybe they are terrorists carry them and kill them they if you got if you carry kill them daddy ẹni tí òṣìṣẹ́ tó fẹ́ máa gbowó lówó they they are not a friend to the system look at me the other day tí mo lọ sí embassy yẹn tẹ́nìkan wà ń bẹ̀ tó lóun dímọ̀ ọmọ yẹn Yorùbá ni ó máa gba ṣẹ́ẹ̀kì oníṣẹ́ẹ̀kì á gba gbogbo nǹkan oníkan máa gba á máa misplace ẹ̀ á máa because he want to frustrate you all this thing is not good when you are frustrating people's life it make them to people will be dying on ní ikú tí ò yẹ kó pa ẹlòmíì ló máa pa tí ìmọ̀ ẹjẹ́ pọ́lọ́run wà nípa tiwa ẹ wo ẹjọ́ tán ti jẹ́ ká ròròrò àti gbogbo nǹkan tán ṣe fún business ẹ kò sẹ́ni tó fẹ́ ba business ẹ̀jẹ̀ tó fẹ́ ba finance ẹ̀jẹ̀ láyé tínú ẹ̀ máa dùn kò dẹ̀ lè fojú rẹ wo gbogbo wọn wáyé tálàfíà máa fi wà níbì kan tó máa mú suggestion wá pé if you do this our country is going to be relieved o oh. you make money the country also making will be happy everything will be going fine and after the best investing your money your capacity your energy everything and some people want to sit down somewhere and destroy it the way they are destroying the resources of Nigeria because they want to have their family to be okay because they want to be stealing some things in Nigeria and take it to abroad and bring it back to you and tell you they are buying it olè ìwà olè ò ní máa torí nǹkan tán vẹ́sì tán bá gbé lọ tán náà fẹ́ fi repo yẹn wọ́n fi ń gbépo náà lọ ni wọ́n máa tún fi gbé padà wá ni wọ́n ń ja olè ni president Bọ́lá Ahmed Tinubu i love you mo love ìyàwó yín náà but ah, mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì yìí ṣe ló dàbí pé bóyá ń support wọn lójú mi mo wá wò pé báwo lè ṣe máa tún gbógun tira yín báwo lè ṣe máa wà lórí ipò tẹ máa sọ pé kẹ má sọ sídìí o you want to get out of the power without ẹ eh, kọ́ máa forúkọ burúkú pè yín mo ní ṣé this one no be shame so ah, this thing no be shame ojú ó tiẹ̀ dey shame me ó fẹ́ máa ṣèmù mi nílẹ̀ ṣe rí pé ẹ̀rí pé mi ń gbé gbogbo yín ní ń gbé yín mọ́ sórí platform mi dádì ni ẹ fẹ́ máa ṣèmù mi àwọn èèyàn kún tí mi ẹ̀ respect dísè wọ́n fẹ́ máa ṣèmù èèyàn ẹ jẹ́ torí Ọlọ́run o àfẹ́ ṣépè fẹ́ níbọ̀dì dádì ẹjọ́ o wọ́n fẹ́ bà gọ́ọ̀mẹ̀ntì yín jẹ́ ni o kẹ́ ẹ wá sọ pé wà lórí power sí wọ́n ní refinery tẹ suggest gba power yín gba tẹ wà níbẹ̀ ló wá ṣe wọ́n ṣe tó wá sọ pé kán tó máa rà níta wọ́n máa kẹ́ wà níbẹ̀ kó máa stop yín kí ló dé tó ń nà yín nàkùnà bẹ́yẹn wọ́n nà yín ni sá these people are beating you anyhow kí ló dé ṣéyàn máa ń pàṣẹ làágùn ni èyàn kì í pàṣẹ làágùn tó bá ti gbàṣẹ fún yàn àná tí ò bá ti màṣẹ lò wọn kì í gbé e sí lọ́wọ́ wọn ń pàṣẹ làágùn ẹ mọ̀ túmọ̀ ẹ̀ nà ọ́ dádì wọn ń pàṣẹ làágùn irú nọ́sẹ̀sì wo nìyẹn ẹ máa lépo léṣẹ̀ náà máa lájà ńlẹ́ kó máa fọ́ kómi ni ah what is this sef we don't know the people wọn sẹ wọn tún sùn Dangote sí kóòtù abẹ́ yàwé mi ìfẹ́ sọ fún pé abẹ́ yàwé rẹ ni yes máa ṣépè fún yín o but Dangote <laughs> Begida ò fẹ́ kí n máa ṣépè kò fẹ́ kí n máa bínú kò tẹ̀ fẹ́ iná a máa ṣépè fún yín báyìí nísinsìnyí ayé yín máa bàjẹ́ o àbẹ́ mọ́tò yín lásìnẹ́ẹ̀sì ni ẹ fẹ́ máa forí sọ gíní. láàárọ̀ kùtùkùtù it's not good Kuda, everything tẹ́ bá fẹ́ ṣe níbẹ̀ yẹn i'm telling you every other thing tó fẹ́ kí n ṣe kò sí nǹkan tó wù ju business mi lọ but people are sitting down they don't want business to exist again gbogbo ìlú ta sọ pé tí gbogbo wa máa ń fojú wò yẹn gbogbo ìlú ta fẹ́ dàbí yẹn gbogbo ìlú ta fẹ́ jọ yẹn they love their business they do business they produce in their country tí ìbá jẹ́ pé India àwọn ẹ eh, gbogbo ìlú yìí China gbogbo wọn wọ́n produce nínú wọn wọn lè survive ìtàn bá dẹ̀ ń produce nínú wọn people are going gbogbo nǹkan làwa máa lọ kó wá láti nàìjíríà láti òkè òkun kí ló dé we can make our country great little little tí tábà lè produce la máa máa lọ kó àbọ̀tí tábà ti wá ní let us ẹ jẹ́ ká gbéra wa lárugẹ kí ló tà ń bá tara wa jẹ́ àjàjà àwọn yorùbá olórí gbé ah mi ì má jẹ́ ń bú yorùbá kí ló dé ṣé kán ní wọn kán wá dá ọjà business ilẹ̀ yorùbá kan sọ pé ń kùtà ṣé kùtà wà lórí yorùbá ni wọ́n ń pè yín ní yorùbá ń ṣí àbí orúkọ tí ò da wọ́n ń pè yín ní onírìkíṣẹ́ èèyàn ẹ máa máa jẹ́ bẹ́ẹ̀ ni tó bá pèèyàn ní oníkùn ńlá onífun rọ̀gbọ̀dọ̀ bíi tajá onífun kan bíi tejò a máa pa fún wa mọ́ nìyí kí ló dé a máa dẹ̀ jẹ́ káwọn èèyàn máa borúkọ èèyàn jẹ́ mo gbé mọ́tò wá sí nàìjíríà ńgbà yẹn màá ra mọ́tò mi bá mo sọ níjọ̀kan ẹnìkan sọ pé à kù dá possible it possible tó bá mọ ibi tí mo ti máa fẹ́ ra mọ́tò sí àbí tí mo lọ ra nǹkan kan bẹ́ẹ̀ ẹrù tí mo kó wá sínú ilé ṣó ti yé yín báyìí tó bá ti mọ ẹni tó fẹ́ bá mi gbẹ́rù báyìí àwọn k-dog mi ì fẹ́ pe máa yẹn ní k-dog k-dog K-Dog dẹ̀yìn lẹ́yìn mi sì lẹ́yìn mi sì lẹ́yìn mi sì lẹ́yìn mi ṣé o mọ̀ pé mo wọ̀n lẹ́ báyìí sì lẹ́yìn mi hmm. K-Dog sì lẹ́yìn mi everything tí n bá fẹ́ ṣe kì í ṣe pé majority kì í ṣe òun nìkan o àwọn kan wà bẹ́ẹ̀ yẹn tó pé wọ́n máa display gbogbo owó tó bá ní gbogbo nǹkan tó bá yín wọ́n ń jalè ní o wọ́n á gba olè tó bá ti gba olè tó ń jalè yẹn wọ́n á máa kówó ẹ̀fẹ́ nìkan ẹ rí bí Bobrisky bó ṣe influence owó lórí mídíà tó sọ pé tó kúrò Nàìjíríà ń sìn wọ́n dẹ̀ pa ọ̀rọ̀ owó yẹn mọ́lẹ̀ owó pò ṣe ọ̀rọ̀ TFC of no ife FCT ó ti lọ ń sìn gbogbo cases àwọn nǹkan tó yẹ kó ń ṣe torílẹ̀-èdè máa fi dá wọ́n máa parẹ́ wọ́n máa parẹ́ any pardon any criminal you pardon if you are not care is not taking, they will rule over you they will take over from you anything you don't need to pardon okay any criminal you pardon if the care is not taken they will come back to rule you and when kingdom being changed to the hands of <laughs> if the power being transferred to the hands of the wicked and the what they call it criminals you you will see when ọ̀rọ̀ tí n bá sọ fún yín ẹ máa rẹ ẹ lọ kọ́ síbi ẹ lọ mú sọ́wọ́ tún o ó ti yé bẹ́ẹ̀ ẹ lọ mú sọ́wọ́ tún epo wà nàìjíríà wọ́n ń reproduce epo yẹn lójoojúmọ́ ó wá ló fẹ́ ba bísíǹsì yẹn ó fẹ́ ba ẹ̀yẹn àwọn certain people wọ́n wá tún sùn Dangote pé wọ́n fẹ́ gbé pé wọn ò lọ ra epo epo tó ń sọ pé wọ́n lọ rà yẹn wọn ò lọ rà wọ́n lọ ń jí náà ni tẹ bẹ́ẹ̀ ni tẹ bá stop wọn fún ẹ stop importation for fún epo epo yẹn torí ìfanárì yẹn stop importation yẹn for like three months ẹ máa rí pé àwọn nǹkan kan tó máa kàn ń sọnù tẹ́ ẹ bẹ̀yàn títí títí tẹ́ ẹ rí wọn bí wọ́n ṣe ń tẹ́ ẹ rí solution sí ẹ máa rí solution sí ẹ stop ẹ for three months ó ti yẹ yín ẹ stop ẹ kọ́kọ́ stop ẹ for three months ẹ máa sọ pé ẹ o lè ń jàǹbí o lè ń jàǹbí a try láti stop ẹ torí lára àwọn tẹ́ fi ń ṣọ́ ibẹ̀ yẹn gan aṣọ́bodè tẹ́ fi ń ṣọ́gun o lè ní wọn àwọn tó máa ń sọ pé we are going to do it right sir àwọn kan máa lọ jalè ní tó bá ti débẹ̀ báyìí tó bá fẹ́ jalè lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa ti signal wọn wọn àti àwọn tó máa signal wọn ti signal wọn One, you are a fool. You are going to be, you are not going to remain there oh, forever. Oh. You see, there's nothing left forever. Oh. You better do your time now. Oh. And let kiri kan kiri kan ṣe o, oh. bó ṣe máa ṣe nìyẹn. Yóò ṣe bí gbogbo wọn ṣe ń ja olè nìyẹn tó ń ba gbogbo orílẹ̀-èdè náà jẹ́. President Bola Ahmed Tinubu. Ẹ̀yin rẹ́ẹ̀pù àti ẹ̀gbọ́ pé Mr. Ọ̀pábí ohun tiwọn wọ́n ní wọ́n láìkì nǹkan báyìí báyìí. Ẹ ti mọ̀ wọ́n sọ pé Ọ̀pábí pé wọ́n ní ìwà olè gan. Ẹni tó tún ẹ má bínú sáà ẹ má bínú ṣùgbọ́n mo kàn sọ ni wọ́n ní wọ́n ní kéèsì gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ ṣàjẹ́ bá wa ṣe ẹ Abbas àmì honourable Abbas yẹn wọn nìkan ẹ mọ̀ pé ọmọ Kano tiẹ̀ làwọn yẹn àwọn ọmọ Kano tiẹ̀ sì làwọn yẹn ó ti yẹ vice president kan àti ẹ̀ mọ́ ẹ ṣe ẹ jọ ẹ jẹ́ kó lè ẹ má jẹ́ kó lè ẹ má jalè mọ́ ẹ jọ ẹ kàn anybody tó bá ń jalè you have money already you cannot be poor like the poor people no matter the matter you will reach till you die ẹ má jalè mọ́ it's okay it's okay o oh. it's okay owó tẹ jí yẹn ẹ̀fùn gan àwọn ọ̀run ń pariwo ayé gan ń sọ̀rọ̀ ó ti yé ẹ má jalè mọ́ ẹ gbọ́ ni that shall not steal ẹ má steal mọ́ ẹ jẹ́ kí nǹkan normal báyìí for now ẹ tiẹ̀ ṣe nǹkan normal for three months ká tiẹ̀ rí ó ti yé yín mẹ́yẹn ẹ má jẹ́ kó ń kó anything wọlé mọ́ láti ìlú tó bá ti jẹ́ epo láti nísìnyí ẹ má jẹ́ kó ń gbé anything wọlé mọ́ for now tó tọ́ ni mo sọ fún yín ẹ má jẹ́ kó ń gbé wọlé President Bola Ahmed Tinubu your government will be changed ẹ̀yin kankan iṣẹ́ yín tí ẹ̀ ń ṣe gbogbo tẹ̀ ń ṣe tó ń frustrate yẹn ó máa show ó ti yé ọ̀dọ́ it will affect them kó dẹ̀ lè affect wọn náà wọ́n ti lówó torí gbogbo owó tán máa ń wá náà sí election náà náà tán máa wá owó tán máa fi ṣe election tán máa fi kóbọ̀ wọlé tán máa fi pààyàn sọnù tán máa fi contest pẹ̀lú àwọn tó election tó bá ń bọ̀ ní gbogbo kúdọ̀ ẹ̀ tán bá ní àmì gbogbo tó bá ní import importation làwọn fẹ́ láti máa import epo yẹn yes àwọn owó wọn ń wá owó wọn ti ń prepare fún kọtẹ́ yìí kò prepare fún sí so stop them before they stop you Jare. don't stop them Jare. kì í ṣe pé kì í ṣe torí Dangote nìkan ni mo ṣe sọ̀rọ̀ o i'm talking for my for my husband of course i've talked for him but at the same time for our system for the àwọn innocent people also in our country you understand me so stop them now wọn ò jẹ́ ká kó mọ́tò wọlé mọ́ àlè ra mọ́tò Toyota Corolla kékeré mẹ́yẹn ká gbà ní four hundred mọ́ Nàìjíríà we have to pay four million mọ́tò tó kéré jù sí ni million million ló ti bẹ̀rẹ̀ ló máa ti clear ó máa dẹ̀ ra million náà bí tó bá ti ra two thousand dollar ń bí gan it's a million that's about three million so tó bá tó máa fi four million gbá kó fi Toyota kékeré kò dẹ̀ tí ì gbígbé ń bẹ̀ tó bá fi one point two gbé owó America. owó calendar American dollar one point two or one point three tó fi gbé pẹ̀lú Eh, tó rà ní tíbi kìíní bí ó ti lọ bí let's say four thousand US dollar or three thousand US I mean four thousand US dollar you know how much is that wàá wà lọ fi four million gbaná Toyota kékeré do you understand so wọ́n ti bàyẹn náà jẹ́ kúkú bẹ epo náà jẹ́ kó má ṣe epo wọlé fún wọn fifty fifty ṣebí nígbà tá à ń pariwo máa yẹn hey controller, kìnnìkan kìnnìkan nígbà tí ìjọba Buhari wà ń bẹ àti ti bọ eh, kí lorúkọ bọ̀dá yìí ṣé bọ̀dá ni màá tún máa pè wọ́n ni <laughs> Professor Emi ti rógo lọ́wọ́ <laughs> he dealt with me he's part of people i hate i hate him sha no no it's not it's not good for somebody to hate somebody àtàwọn pé wọ́n pè pay me. wọ́n dẹ̀ ti bẹ̀ mí me, professor Yemi bẹ̀ me. Oh my, pé wọ́n ṣe kà fún mi he begged me professor or the vice president he begged me yeah he's part of people who begged me and his people also begged me but the deal had been done but mo hate kéèyàn máa bẹ̀yàn kó tó máa ṣèkà fún yàn lábẹ́lẹ̀ àwọn ọmọ tó ṣe kinní fún wọn wọ́n ń ṣèkà fún mi ó ti yé bẹ́yẹn ọdún ẹ̀bẹ̀ yẹn kò sẹ́bẹ̀ tán fẹ́ bẹ́ẹ̀ tí kòkó báyà ẹ̀jẹ̀ ṣá kò sẹ́bẹ̀ tán fẹ́ bẹ́ẹ̀ tí kòkó báyà ẹ̀jẹ̀ ìdí làbẹ̀dán ẹkún yẹn mo ti gbé bẹ̀ sẹ́yìn hmm, bọ̀tápá ọ̀tá mi náà ti jábọ̀ at same time ìyẹn bó ṣe jẹ́ president Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ lè jùmọ̀ wọn ò ṣe mọ̀ pé mo tún já yín mọ̀ pé ó ti pẹ́ tí mo já yín dáàdì mo máa ń já mo mọ̀ pé ẹ yóò ẹ mọ̀ Bọ́lá nìyẹn náà President Bola Ahmed Tinubu. <laughs> the one and only ọmọ Abibatu Mogaji ọkọ Olúrẹ̀mí Tinubu fúnra rẹ̀ <laughs> the three senators tó break record ó yẹ kó máa fún màmá yẹn ní award ẹ jọ ẹ ẹ bá mi send nọ́mbà màmá mi màmá màmá mi sí mi Olúrẹ̀mí Tinubu is my mom politician mama ẹ send ẹ wọ́n fẹ́ gba award wọ́n lọ sí power ní ẹ̀mẹ́ta wọ́n ṣe senator lẹ́ẹ̀mẹ́ta wọ́n tún kúrò ń bẹ̀ from there wọ́n tún di president wife first lady àwọn ta ló gba kí nìyẹn wọn ò pé mẹ́ta ní the whole wide world so he's one of them so wọ́n need award látọ̀dọ̀ mi bí mo ṣe sọ ń sìn tẹ́ bá lọ ń fún wọn láwọ́ọ̀dù ẹ̀ mọ̀ pé ti jí mi wò ni gbogbo ẹ̀yin èèyàn kìíní kan sí kẹlẹ́ fún wọn láwọ́ọ̀dù ẹ̀ mọ̀ pé jí mi wò ni mo fẹ́ fún yín láwọ́ọ̀dù ṣé ti yé mà ẹ need award ó ti yé hmm. Wàsíù náà máa gbà award the most criminal person I have ever seen in my life mo fẹ́ fáwọn word. láwọ́ọ̀dù hmm. the best husband in the whole wide world that will go to my husband Aliko Dangote hmm. awọ́ọ̀dù òun ni máa fún dádì o president Bola Ahmed Tinubu the most adákẹ́jà bí èṣù láyẹyẹ <laughs> the most adákẹ́jà bí èṣù láyẹyẹ ṣé wọ́n ń dákẹ́jà ṣáá yes adákẹ́jẹ́ abúlé adákẹ́jẹ́ abúlé mo fẹ́ mo ẹni tó bá fẹ́ bá mi ṣàwọ́ọ̀dù yẹn kẹ́ máa kọ́ sílẹ̀ o <laughs> the best husband will go to my husband the best husband wide world will go to my husband àwọn tó máa ń frustrate NNPC máa gba the most uh, organization that frustrate people uh, that say their system all over the world <laughs> Mama, orúkọ tí máa fún wọn good evening ma ṣé ti wà ń vini ni àwa wà láàárọ̀ ń bíbá where are you where are you coming i mean calling from where are you greeting from where do you reside tẹ́tí wà ní evening ní nàìjíríà gan-an ò lè wà ní evening ọ̀sán náà máa wà so where are you bolo ti bolo bolo ẹ̀yin ti wá ogun náà Ògúnnáìkè Ṣọlá <laughs> so ah orúkọ ẹ̀ jẹ́ orúkọ ọmọ kan tó ń lọ pààyàn lórí mídíà yẹn ọmọ tó ọmọ burúkú tó ń lọ pààyàn tó kàn ń sọ̀rọ̀ ọmọ yẹn tó pààyàn tó kàn ń ṣojú mẹ́rẹ́ bíi pé wọ́n pa nǹkan kan you see the way Nigeria all this Nigeria shit dey killing ah, the way Nigeria shit dey killing wọ́n dẹ̀ máa ṣojú mẹ́rẹ́ níbi pé wọ́n pa nǹkan kan tó bá ti pa wọ́n tó máa yíkọ́ jù sínú báàgì jù sínú nǹkan kan orúkọ ẹ̀ sim láìkẹ́ ọmọ yẹn o tọrọ ṣì náìkẹ́ ògùn náìkẹ́ náà ló pera ẹ̀ o ògùn náìkẹ́ kìrìkọ̀ kìrìkọ̀ ló pera ẹ̀ o gbogbo yín tẹ́ bá ń jẹ́ ògùn náìkẹ́ ń sí oyè kẹ́ orúkọ yín yẹn rẹ̀ ni torí ẹnìkan ba ojú yín jẹ́ ó bojú yín jẹ́ hmm, ó bojú yín jẹ́ gan orúkọ yẹn ti bàjẹ́ hmm. it's not a good kò ń ṣe good experience so ọ̀rọ̀ púpọ̀ ò kágbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń gbénu bọ̀ tí n bá ń sọ̀rọ̀ yẹn ó máa jẹ́ kí inú èèyàn bí hàn ok ó pẹ́lẹ́ tí n bá ní kí n sọ̀rọ̀ wọ̀nyẹn sínú bí mi gan but mi ò fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ìbínú tó máa jẹ́ kórí máa fọ́yàn because ìbínú gan ò mọ̀ pé lówó orí òun ní I am mother of special child ma you are a mother of special child oh congratulation. Mm ọmọ ológo nìyẹn àbí. Hmm. everybody is a special. So, <sighs> èmi ò fẹ́ kí anybody máa rí mi jẹun. mi ò fẹ́ kẹ́nìbọ̀dé kàn wá kí mi torí a mother of a special child ní nàìjíríà ló ní responsibility yẹn nílùú Canada ń bí tó bá há ní special child when you have a special child in fact wọ́n lè assign yẹn gan láì pé critical case ló ní wọ́n lè assign yẹn mother yẹn mother yẹn to be taking care of the child they be paying you paying the baby ṣé ti yẹ so it's not my it's not my responsibility i cannot carry my i mean <laughs> mi lè gbé responsibility to bá jẹ́ ti ìgò ìjọba àbí tó jẹ́ ti ìlú kan so foolishness no it's not it's not it's not foolishness ni when i see people face to face when i go out tó bá ń sọ̀rọ̀ ní tó bá yá ń sìn wọ́n máa sọ pé àwọn kan eh, wọn ò ní bára ṣe mọ̀ pé ní civil system ó ti fẹ́ máa fi system tọrọ omi nǹkan tó fẹ́ sọ ti yé mi ó ti yé mi ó tiẹ̀ ní fídíò kan tí mo ti ń wíke kọ́ ni wọ́n pè ń wíke ń wíke níjọ́ yẹn mo rí tí bí tó ti ń sọ̀rọ̀ tó ti ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kó àwọn àwọn beggar out of the street ní àwọn beggars yẹn kì í ṣe haúsá nìkan yorùbá wà ń bẹ̀ ẹnìkan wá kọ sórí mídíà mo lè rí i Only don't play Only please don't forget to. Only please don't forget to help us to pack the one in the on the WhatsApp on the Facebook yes Only don't forget to help us to pack the one on the Facebook and the WhatsApp too ṣé àwọn tó wà lójú títì Nàìjíríà yẹn ṣé wọ́n lè Facebook wọn ò ní fóònù àwọn bẹ́gà tó wà lórí phone. tó wà Facebook tó wà media. I <laughs> àwọn beggar with the corporate gele that after the begging money from you they go to party agbo wasiu agbo paso you see them there they go beggar after they collect money from facebook they go and open shop you that you are even donating the money you don't have shop foolishness abeg o abeg o make i be myself What about the boy? ti gbọ́ ẹlòmíín ó máa platform because owó ni wọ́n fún owó tó bá fún mi bóyá oúnjẹ tí wọ́n bá fún mi àbówó tí iṣẹ́ tí n bá ṣe kí n máa pín fún wọn ni no that's foolishness àwọn kankan wà tó yẹ pé your your government should do that for you yes and wọ́n dẹ̀ ní minister for kí ni náà àwọn social welfare. ni wọ́n máa ń gbé wọn social welfare ẹni náà gbogbo orúkọ tó àwọn social welfare kìnìún yẹn nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn ṣó ti yẹ yín máa wà in charge of àwọn tó bá wà disability home affairs gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn so they have it everywhere in every uh, good country every civilization country ṣé ti yé bẹ́ẹ̀ yẹn a lot of people ó ní ọmọ ìjẹ̀bú kan tó wá ń jọ yẹn báyìí bọ̀bọ̀ kan báyìí kí lorúkọ ẹ̀ ọmọ ìjẹ̀bú kan báyìí tó wà ń bí báyìí tí mo mọ̀ ní amẹ́ríkà tó wá bí nígbà tó kọ́kọ́ wá bí kí n tó wá bí gbà yẹn ó sọ pé ó ní lady kan ṣá mi mọ bí ṣe máa ṣàlàyé ẹ̀ ó ṣàwà ọmọ ìjẹ̀bú ni ìjẹ̀bú òde ló tẹ̀ ti wá ìjẹ̀bú òde family kúkú ni wọ́n ṣó ti yé family kúkú bọ̀bọ̀ yẹn wà ní toronto ń bẹ̀ yẹn ìgbà tó wá sí amẹ́ríkà ń gba ẹ̀mí ìmọ̀rí bọ̀tẹ́ ẹnìkan ló ló fún nọ́mbà báwo mo ṣe mọ̀ gbẹ́ nìyẹn ná ẹnìkan ló fún nọ́mbà kó fẹ́ wá sí harrisburg nígbà nígbà tèmi wà harrisburg kó máa tètè ríṣẹ́ ṣe ló fi wá nígbà yẹn so ó dẹ̀ wá kúrò kò pẹ́ kò jìnnà wá wá sí canada so but of recent wá lẹ́nìkan dé sí canada pé quebec ló dé sí pé quebec ló wá dé sí ó so ó ní ọmọ tó ní challenges tó torí ọmọ tó ní challenges yẹn kọ̀ọ̀kan ló ṣe kúrò nàìjíríà by now nsìn wọ́n máa ti place ẹ̀ you see and that's one thing nípa ìlú òyìnbó yìí nípa àwọn Canada àwọn kò eh? ọmọ yẹn pọ́mọ yẹn tó ń tẹ̀ ní challenges ńlá sọ wọ́n lè tó torí ẹ̀ fún níwèé ìlú yìí they are nice when people are nice to you be nice to them o ó ti yé when people are nice to you be nice to them he came to Canada because of that ọmọ tó wà ní only because owó to maintain that child alone in Nigeria you know they, they they cost a lot of money when you have a child that is deformed yes she's special child when you have them like that you, you spend extra money on them you spend extra money on them because they some of them cannot do anything for themselves you have extra money no man no so he he ruin some fa family that's why they do throw them away Ni Nigeria, yẹn but nílùú bíbá they will encourage them because of ọmọ yẹn ni nǹkan tí bọ̀bọ̀ yẹn fi lady yẹn fi wá nìyẹn òun àtọkọ ẹ̀ ọjọ́ yẹn lọ́hùn-ún wá mo fẹ́ lọ rí i pé kí n tiẹ̀ ńgbà tí torí èmi máa ń fẹ́ ṣe niceness tòun náà tó wà lọ ń sá fún mi ọ̀dà ló bá débẹ̀ ló ṣé ti ṣe bẹ́ẹ̀ tán ló ń ṣerun ni wọ́n bá ní kó máa ṣe ń gbà ìgbà yẹn náà wọ́n fẹ́ ran láti máa disturb mi náà ni àwọn wèrè anyway ṣá ìyẹn ti lọ mo kàn ń sọ fún yín ni pé ní Canada ń bíbà àti lamẹ́ríkà àwọn èèyàn míì máa ń fẹ́ jẹ́ kọ́mọ wọn God forbid ẹlòmíì máa ń fẹ́ kọ́mọ wọn deform ni tó bá bí ọmọ tó pọ̀ a fẹ́ kí nǹkan dì fọ́ọ̀mù so that a lè máa ṣiṣẹ́ from ilé bẹ́ẹ̀ ni mo sọ fún yín a ṣiṣẹ́ lọ́sibítù náà mo ṣiṣẹ́ lọ́sibítù kì í ṣe gbogbo nǹkan tó ju wa bá rí la máa sọ it's not everything tá a bá rí báyìí la máa sọ mo ṣiṣẹ́ pẹ̀lú yàn rí tó yẹ pé ọmọ mẹ́rin tó bí very beautiful children òun òyìnbó ìyàwó ẹ̀ dúdú so this to do, you know when this black and uh, white have children you know they used to have some colour they irun wọn wọn máa ń fàìṣà they are fine children o oh. ah this person ọkùnrin yẹn ó fẹ́ kíkan nínú ọmọ yẹn wà ní fọ́ọ̀mù àmọ́ ah, nǹkan tó ṣe wọ́n ní ọmọ yẹn kàn nǹkan kan ṣe báyìí ló ń sọ pé tó gbé wọn dọ́sípítì yẹn ó ní kàn ọ̀pẹ́rẹ́tẹ̀ kàn ṣe kíní kan kàn la brain ẹ̀ kàn la gbá kàn la wo kàn la àwọn yẹn ò la nǹkan kan tán ní kàn la nǹkan tán bá ti là bẹ́ẹ̀ yẹn wọ́n ló ti affect ẹ̀ wọ́n ló ṣe báyìí báyìí wọ́n ló ṣe kíní kan kíní kan wọ́n kàn fi sórí wọ́n kàn fi sórí drugs ni wọ́n kàn ló ní symptom ni wọ́n kàn declare orúkọ kan fún ayé ẹ̀ ni á kọ̀ bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀ àmàlóhùn ló ń tọ́jú á kọ̀ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ pẹ̀lú ẹni God forbid so tó bá wà nílùú òyìnbó nǹkan tó máa ṣe fẹ́ bọ̀ kì í ṣe là ń sọ sí má jẹ́ kí n gbàgbé I came out this moment because of the uh, refinery and the, because of the uh, people who sue Dangote refinery who sue Dangote to court and for they said they want to be importing that the court have to sanction it that they have to be importing no court must sanction that for them any lawyer any adájọ́ tó bá sọ pé kán máa import yẹn tán dẹ̀ ń produce ńbẹ̀ wọ́n ti fún yẹn gan lówó ó yẹ kí wọ́n dáhùn náà dúró ni mo ti ẹ̀ trust kékeré ẹkùn náà kékeré ẹkùn ẹkùn ni kò sí there is no small kò sí kékeré nínú ẹkùn ó ti yé bẹ́ẹ̀ yẹn so mo trust kékeré ẹkùn gbogbo àwọn tó wà lọ́ndà kékeré ẹkùn yẹn torí kékeré ẹkùn ló lórí wọn ń sìn olórí àwọn adájọ́ ń sìn so mo trust gbogbo àwọn tó wà lọ́ndà kékeré ẹkùn kékeré ẹkùn ò ní ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ àbí ṣe báwọn ni wọ́n ti so they must not they must not allow anybody eh, nígbà tí wọ́n ní refinery in Nigeria láti máa tún lọ gbé kíní wá tí ò bá tó tó bá sọ pé òkè Dangote is not go produce ètò tó o ẹ̀hẹ́ a lè máa fi a lè máa fi support o but ká ní kẹwàá máa lẹ́fẹ́ fi ti lélẹ̀ lọ́mọ ara ti ta ṣọ̀pọ̀nà go ogun go kill all of them iná ló máa jó wọn dànù. bọ́lá wọn ti ní Dangote Alhaji sọ pé má máa ṣí pé don't cheap it well èyí tí n bá on my own ni Allow you don't be annoyed ah, the trouble is too much Joe. Move a long way. i want to go and do many things i have many things to do today so it is well so eh, just let's be going now tí day. tún dé tí bá i will talk about it again But nǹkan tó ń I yẹn back one gbà One for you. forí orí odò yẹn orí ogbó sí wa wọ́n a lot of transaction tí ò tó jẹ́ pé odò nìkan lẹ́lòmíì odò yẹn nìkan lẹ́lòmíì ní seaport nìkan lẹ́lòmíì ní ní orílẹ̀-èdè wọn wọn ní ọ́dà tí ìyàtọ̀ sí pé kán tún produce nǹkan díẹ̀díẹ̀ ọlọ́run bless Nigeria to the level that wọ́n ṣàfẹ́ lọ wọ́n fẹ́ máa lọ kó nǹkan kan wọlé kó nǹkan kan jáde bẹ́yẹn wọn ò dẹ̀ kó jáde ní tó bá kó jáde jíjí ló bá dé èyí tó bá kó wọlé wọn náà wọn lọ fowó rà ṣáńṣọ́ọ̀t ni àbá ń lù sí ẹ jẹ́ ká stop bullshit o mo ti sọ̀rọ̀ ọlọ́run níjà sọ̀rọ̀ tán o so ìyẹn bó ṣe jẹ́ o please ẹ jẹ́ kí solution wà bye for.